أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه يبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا إلى أن مفكي بقول الفوا ندي داسكو يكابو سورة تونيتوا الحكمة ètò alálùbáríkà tá ń gbádùn níléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé hmm. ẹ ti mọ̀ bí ìṣe wa pé àwọn àfọ oríṣiríṣi náà là máa gbé wá pàdé yín orúkọ mi ìyípadà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yín náà ló tún kalẹ̀ sórí ètò hmm. gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ní gbogbo ọjọ́ jímọ̀jímọ̀ báyìí ẹ ti mọ̀ bá àti máa ń ṣe tá a máa ń gbà wa topics tí ń bá ń lọ nínú ìlú ká sọ kí pa ká lè jẹ́ oyè ńkálukú wa níjẹ̀ẹ́jọ́ hmm, gbogbo àfàwà kan wa gbogbo ńkálukú náà ń pè mí pé àwọn gbẹ́rù àwọn àfàwà náà pé á rọ àwọn àfàwà báyìí kì í mọ̀jọ́ jìnnà sórí sùn mọ́ ní pẹ̀lú ògo ọlọ́run ṣáàlà wà náà ni màá tún gbé wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn náà ni mo tún wá gbé wá lọ́sẹ̀ yìí náà bákan náà àwọn náà ni àfàwà àgbà Fadilatu Sheikh al-Imam <laughs> Abdulqadir Agiri baba salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu. ọlọ́mọ sábà wa dúró tì í ọlọ́run bá wà pẹ̀lú yín wípé àti ẹ̀ ń pè yín ẹ̀ sì ń dá wa lóhùn ẹ̀ wà lọ́mọ èké ọlọ́run gbogbo ọ̀nà tẹ́yìn náà ń gbẹ̀ pé ọlọ́run sàmọ̀ jẹ́ yín nípè wọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah bàbá lẹ́nìí ní tí mo fẹ́ kí a yanjú òun náà ni ọ̀rọ̀ nípa egbògi olóró egbògi olóró torí egbògi olóró di tọrọ fọ́kálé láàrin àwọn ọ̀dọ́ láàrin àwọn ọmọ kéékèèké lásìkò kí níjọba wọn àti pé ipa wo níjọba lè kó láti ṣẹ́gun ọ̀rọ̀ yìí ẹ̀ẹ̀kejì kí nípa àwọn òbí láti ṣẹ́gun ọ̀rọ̀ yìí àti pé egbògi olóró yìí níbo lẹ rò pé máa bá ayé àwọn ọmọ ọ̀dọ́ wa dé lásìkò tá a wà yìí. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam ala rasulil karim adáwọ̀pẹ́ fún ọlọ́run. alhamdulilayi. ọba tó ní mímọ́ jùlọ la ilma lana illa ma alamtana kò sí ma káfá wa àti tọ́lọ́ ń fi mọ̀ die nú díẹ̀. Allah. ọlọ́run kó wọ́n wa kí wọ́n ṣe wa Muhammad. sallallahu wa sallam. bá a ṣàlékún kí wa wa lọ. Um, ọ̀rọ̀ tí a sọ yi o náà ni ọ̀rọ̀ tó ń jára wa drug abuse hmm. ti gan kódà kì í ṣe Nàìjíríà nìkan tó bá ní our environment throughout the whole world ló ti ló ti rí bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pé environment táwa wà yìí a limit scope wa síbẹ̀ ìwòran ojúwòran wa ibi báyìí ni ó wà ó jẹ́ ká máa rí i pé kí ló dé tó fi wá di nǹkan tí àwa tiẹ̀ bò mọ́ lọ́tún lọ́sì níwájú lẹ́yìn lókè egbògi olóró ni hmm. ọ̀rọ̀ ńlá ni kí tiẹ̀ ní jẹ́ egbògi olóró lọ́dọ̀ lọ́dún sẹ̀ríà nínú àdìsá nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n categorize gbogbo wọn pátápátá khamuru. kódà ànábì sọnù àdìsí rẹ̀ pé kúlù muskirin wa huwa haram gbogbo tó bá lè mú rin hún whatever substance that can intoxicate you is regarded as alcohol as drug. gbogbo tó bá lè mú ni misbehave tó lè. Le influence tí ó já ṣe ní tó yẹ ká ṣe tó bá ti lè mú òfin ni omú ni àti regard as a drug ó sì wàkúlù wàkúlù haram gbogbo tá a bá sì pè ní alcohol àbí drug haram ni it is forbidden in Islam a gbọ́dọ̀ lò ó ṣe mọ̀ pé Ọlọ́run ló ń forbid ẹ̀ Ànábì náà ń forbid ẹ̀ lẹ́wọ̀n ọjọ́ tí al ti sọ̀rọ̀ kalẹ̀ tó ti ń forbid ẹ̀ water disease organization for media torí nínú Quran mini amadu shaitan fàjítẹ́ni buhu. aláwọ̀ tó filẹ̀ hùn Quran chapter five verse ninety aláwọ̀ ń bẹ̀ lọ́rùn sọ bẹ́ẹ̀ ẹ wọ́jọ́ ló ti sọ kalẹ̀ fún wa torí n tó fẹ́ ṣẹlẹ̀ láyé yìí tọ́lọ́run fẹ́ prevent wa fún ló fi ń tètè hmm. kí lọ kalẹ̀ fún wọn nígbà tọ́lọ́run sọ̀rọ̀ yẹn kò tí pọ̀ hmm. kò tí di tọ́lọ́ fákàlẹ́ báyìí rárá rárá ó ń tètè kí lọ kalẹ̀ pé tẹ́ ẹ bá fájítẹ́ni búhù ẹ lọ jìnnà sí o làálàáhùn túfùlìhùn tẹ ẹ bá fẹ́ jèrè hmm. èrè yẹn fúṣọ lèrè yẹn fúṣọ lóde. Hmm. so ìyẹn túmọ̀ sí gbogbo ẹni tí máa ti mú whoever indulge in drug abuse tó bá ti lè mu drug àti gèrè ẹ lọ́jọ́ iwájú ó ti wà limited. kí ló bí níbo ló ti wá kí ló fà á kí ló ṣẹlẹ̀ tó fi jẹ́ pé most of our youth wà between the ages of twelve tó forty, òun ló affect àwọn tó ń mú lágbàlagbà àwọn ti bẹ̀rẹ̀ láti kékeré ni o òun náà fi wọ́n tún fi mú every ọmọ fifty ó ti sixty years mú ó ti mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti kékeré ẹ̀ ni ó jingiri sínú ẹ̀ ni kíní ìdẹ́ burú táṣetọ́ ni títọ́ bọ̀ náà tí wọ́n bá ti ń mú ọlọ́run ọba nìkan ló lè gbà á lẹ́nu wọn nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe pé tí èèyàn bá ti tẹnu bọ̀ báyìí àṣẹ Ọlọ́run nìkan ló lè yí padà tí ò fi ní ṣe mọ́ tó láṣẹ ìtọ́ni ti jókòó sínú ẹ̀. now kí ló wá bí kìíní yìí most ṣẹlẹ̀ ní environment wa àwọn psychologist wọ́n ti jẹ́ ká mọ̀ wípé nǹkan márùn there are five factors that can determine the growth of a child nǹkan márùn-ún ni ṣe rí nǹkan márùn-ún táwọn psychologist sọ yìí òun ni kọ́sìsì kìíní ẹ̀ àkọ́kọ́ child upbringing inú ilé tá a ti tọ́mọ yẹn báwo ló ṣe rí ẹni tọ́mọ ẹ mọ ọmọ ẹ mọ egbògi olórí lénìí ṣé lé ìsìláàmù ni ṣé bàbá rẹ̀ ò kí ń ṣé ìyá ò kí ń hmm. ọmọ lárí tó mu but àbí lọ́wọ́ ìyá àti bàbá ṣe kìí mu táwọn méjì bá kọ́ mọ̀ pé àwọn ò kí ń àwọn ò mú rí o ṣé bàbá ò mú rí lóòótọ́ pé bóyá ó ń gbà tó wà ní skul hmm. bóyá ń gbà tí ó yà wà ní skul ṣé wọn ò mú rí tí ò bá mú rí ajẹ́pọ̀ ti tààrí tó ti fi bá tọmọ kan jẹ́ ọlọ́run yóò rú ẹ̀ padà lára ọmọ yẹn. lára ọmọ tiẹ̀ náà Allah. tó bá yanjú nínú yẹn child of bringing yẹn tó bá bring up ọmọ dáadáa tí wọ́n tọ́ wọn because ẹni tí ó fún yàn ní discipline òun kankan gbọ́dọ̀ ní discipline o wọ́n lọ fẹ́ kọ́ ìwé kó wù wàre ó ní wàre o. o kò lè mọ yẹgbà sọmọ kó máa lù pé o wà tó dáa ṣé wọ gangan for example tọmọ fẹ́ copy lára rẹ. so so lay by example. so tíyẹn bá ti yanjú ìyẹn ló fail ibẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀ there is no good home and a good home will, will determine a good society now ó wá environment environmental factor environment wa ta wà láàrin àwùjọ yẹn sí ẹ wá lọ ẹni tó bá wà nínú ilé ẹni tó wà nínú ilé láfàn jáde síta ní téèyàn bá ń wù nínú ilé ni yóò jáde síta so environment ọmọ eléyìí ọmọ tọ̀hún á wá pàdé ní society kí ni wọ́n ṣe ń lé tiẹ̀ kí ni wọ́n ṣe ń lé tiẹ̀ ilé ìnáwó ṣe lé tèmi tó bá ti jọ ń kọ̀ rẹ̀ ó náà fi ń pè ní peer group àwọn tá à ń bá rìn alábàárìn wa tó òbí bá fi ń tọ́jú ọmọ nílé kó ṣẹ́ẹ̀kì ẹni tọ́mọ ẹ̀ náà ń bá rìn tí wọ́n bá tọ́mọ ẹ dáadáa. fàbsir kọ̀rínàhù ọ̀kúnlá kọ̀rínì bílmà kọ̀ránì yàtàdì. bẹ́ẹ̀ni Allah a fa ti winu nísìnyí ńgbà tá a bá tọ́mọ dáadáa tá a rèé ra pọ́mọ ẹlẹ́sìn ni ẹlẹ́sìn ni afẹsẹ̀tọ́ gbogbo but ọ̀rẹ́ rẹ̀ ti ń kó tó ń tẹ̀lé do you check them irú fámìlì wo ló ń wá báwo wọn ti ń ṣe ń bẹ tọmọ rẹ bá mú gbó tó yẹ pé ńgbà tó dé ta ló bá ń kọ tí èmo ń lé tó wà mú ń ta torí pé ó bá onígbòrìn ó ń bọ ní bó ṣe éèjì yìí dẹ́ni wọ́n máa ń lé sìn sọ́ọ̀rẹ́ ju òbí lọ age of twelve to forty wọ́n máa associate mọ́ rẹ̀ ju òbí lọ tóbi bá ti wá lọ lack tí ò ráyè a tún fún wọn ní little chance ó yẹ kó bìíní pẹ̀lú wọn láti mọ tó ń ṣẹlẹ̀ pẹ̀lú wọn a tún fún àwọn ọ̀rẹ́ ẹ̀ta láti ní chance pẹ̀lú wọn. so òbí gbọ́dọ̀ ní listening here sáwọn ọmọ ẹ̀ tó bá that age. so tó bá rí nǹkan tó strange o gbọ́dọ̀ check ẹ̀ gbọ́dọ̀ tí kìíní àbá ilé ṣe jẹ́ àwọn ilé lónìí ilé discipline gbọ́dọ̀ wà ní ẹ̀ tóun náà máa bẹ̀rù pé n gbọ́dọ̀ ṣe kìíní inú ilé wọn mọ̀ ẹlẹ́ẹ̀kẹta o ní standard of education irú ẹ̀kọ́ wo la fún ilé ìwé tó lọ ilé kí ó tó lọ ibi ẹ̀kọ́ṣẹ́ tó lọ torí mẹ́tẹ̀ẹ̀ta lẹ́kọ́ báwo ló ṣe rí báwo la ṣe mọ́nítù ẹ̀ bàbá àti ìyá mi ò dé skul ọmọ rẹ̀ tó fi jáde bọ̀ wọ́n lè fún ní gbogbo owó wọn ráyè láti dé skul ẹ̀ wọ́n mọ tó ń ṣẹlẹ̀ bóyá ó pò ń lé ó dé skul wọn mọ̀ tó bá gbé wá fún wọn lé náà ni kò sáyè bẹ́ẹ̀ wọn ò lọ bá lọ́jọ́ kankan sọ kọ́kọ́ ju wọn lójijì kán bá níbi tí ò ti expect wọn ó di mẹ́ta torí ọ̀pọ̀lọpọ̀ ń tọ́ ọmọ mi ń ṣe lé ní nísìnyí láyé skul ló ti gbé Allah skul ló ti jẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló jẹ́ ọmọge nínú ilé nígbà tó dé skul ó di married. ó ti ń gbélé ọkùnrin ọkùnrin àtọkùnrin jọ ń gbé ọ̀yá ọ̀dẹ̀ mọ́ ń pípọ̀ ọmọ àwọn ilé ọkọ lọ́wà níléèwé. iléèwé <laughs> ló lẹ̀ dágbére <laughs> ah. so now ó di mẹ́ta bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun ni environment ìlú wa economic situation ìlú wa

so àwọn nǹkan wọ̀nyí ni factors tó lè determine báyìí ọmọ ṣe gbọ́dọ̀ anyone tó bá ti fail problem ti wà fọmọ and a good youth olùmọ̀ determine good future of the nation tí a bá ti lọ́dọ̀ gidi ọjọ́ ọ̀la ìlú ó dáa nísìnyí ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ wa nílùú yìí ti ní problem. pẹ̀lú drug àwọn ọ̀dọ́ wa nísìnyí wọ́n ti ní problem. pẹ̀lú drug. pẹ̀lú drug tí wọ́n fèsì tí wọ́n ń jẹ lọ́sàn-án láàárọ̀ lọ́sàn-án lálẹ́nu. ní the next ten years wèrè ó pọ̀ lórí títì. Masha Allah ta'ala gbogbo olólùfẹ́ wa tẹ̀ ń wò wá ń lé Al-Hikmat mọ́lẹ́tò o. wa Sheikh Abdul Qadir Agiri wọ́n mọ̀ ti la ọ̀rọ̀ mọ́lẹ̀ o. Ẹ pé kí ni wọ́n wí? Wọ́n ní ọdún mẹ́wàá sígbà tá a wà yìí. Wọ́n ní wèrè ọ̀dọ́ pọ̀ ọlọ́mọ fọmọ tèmi síbẹ̀ o. Wọ́n tiẹ̀ náà síbẹ̀ o. Ipa wo lọ́wọ́ akótọ́ òfin ní wà àwọn ní the next ten years àwọn bàbá wa ìmọ̀mọ̀ agiri wọ́n yanjú ẹ̀ fún wa lónìí kó tó di wọn kò lórí ètò àmì ẹ̀jẹ̀ ká dókè lọ́hùn náà tá a bá padà dé wọ́n sì wà níkàlẹ̀ pẹ̀lú mi insha allah ta'ala Al-Hikima lètò ètò ní Al-Hikima ẹ̀sìn ẹ̀kú kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Al-Hikima orúkọ ẹ̀ ń gbẹ́nu àfa wa Sheikh Al-Imam Abdulkadir Agiri pẹ̀lú ọ̀rọ̀ tá à ń yanjú ní dédé àsìkò yìí tí a pè ní drug abuse egbògi olóró wọ́n jẹ́ kó yé wa wípé egbògi olóró yìí ó ń ba ayé àwọn ọ̀dọ́ wa jẹ́ ni ó ń ba ayé wọn jẹ́ ni oníranran rẹ̀ ló wá wà lásìkò tá a wà yìí tó já sí wípé hmm, kò wá fẹ́ẹ́ sí kọ́nà kan kò sádùúgbò kan lẹ́kọ̀ọ́ yìí tèmi ń gbé yìí tẹ́ ẹ̀ ní rí Johnson kọ̀ọ̀kan tí wọ́n kó jọ tó pé àwọn ọmọ yìí ń péjọ síbẹ̀ ní tí wọ́n dẹ̀ mú nìyẹn àkọ́kọ́ wọn àfẹ́ lọ léèwé mọ́ wọn àfẹ́ lọ lé kíw mọ́ wọn àfẹ́ kọ́ṣẹ́ gan mọ́ gbogbo àwọn òṣìṣẹ́ ọwọ́ nísìnyí kò sẹ́nìkan tó lọ́ọ́ máa ṣẹ́ mọ́ ń kálukú ń dáa ṣe ni ọ̀sán àwọn tó fẹ́ kọ́ṣẹ́ mọ́ owó ló ń kálukú wọn wá tọ́ba ìjẹ́ pé wọ́n ti wọ́n ṣiṣẹ́ owó náà ní kì bá mọ̀ dáa ṣùgbọ́n ayé wọn lónìí ìjẹkújẹ ìmúkùmù ni. tó bàbá wa ìmáàmù Abdulkadir lọ́njáre ń pẹ́sà bọ́rọ̀ bá wá rí báyìí kò sí nǹkan tó wà láyé tí ò ní ní solúsàn kí lè rò pé ọmọ wa jẹ́ solúsàn wa kí ni ipa òbí lórí ẹ̀ àti kí ni ipa àwọn ìjọba lórí ẹ̀ ọ̀nà wo ni ìjọba lè gbà ràn wá lọ́wọ́ tí ọmọ jẹ́ solution. tí a bá ní tọ́ra wa hmm. dírọ́ọ̀gì tí àwọn ọmọ mu yìí ẹ jẹ́ ká gbé látòrí India m igbó hmm. ice loud hmm. Colorado refunol gbérafunol dẹ̀ náà pé ni condin gbogbo ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ company ka ló ń produce hmm, hmm, hmm, industry tàbí ká sọ pé company kan ló ń tà àwọn kan ni wọ́n ń produce àwọn kan ni wọ́n ń supply àwọn kan náà ń distribute kò ń ló ń wọ́n lọ́nà. wọ́n kì í dàbí òjò tí ń rọ̀ ń máa ń gbà gbè. túmọ̀ sí pé àwa èèyàn náà là ń ṣera wa àwọn tí wọ́n produce yẹn wọ́n ní mission mission wípé a fẹ́ tajà kí ló tà kí ló tà drug owó tá a sì máa rí ń bẹ owó tó pọ̀ ju ọjà kéékèèké tá a lè ta lọ ni ẹlẹ́ẹ̀kejì àníyàn wípé a fẹ́ ba ayé èjì báyìí sí èjì báyìí jẹ́ ká má bàa wúlò lọ́la. Hmm àníyàn kejì táwọn tó ń produce ẹyin tán ní nìyẹn yóò di problem for society táwọn tó yẹ pé nínú ìtọ́jú tiwọn náà wọn ò tún máa rówó ń bẹ̀ àwọn náà dá wà lálẹ́ àwọn náà ni wọ́n tún fún un nílé oògùn tí ẹ máa lò sí. ó di méjì ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ wọ́n fẹ́ máa lò wọ́n gẹ́gẹ́ bí irinṣẹ́ ṣe mọ̀ pé ojú gbọ́ọ̀rọ̀ ò ṣe é gbọmọ lọ́wọ́ èkùrọ́ àwọn náà fẹ́ ṣe nǹkan tí ò dá yìí wọ́n sì fẹ́ wá àwọn tí wọ́n máa lò gẹ́gẹ́ bí irinṣẹ́ kó jẹ́ pé àwọn tí wọn ò kọ̀ọ̀kan ẹni tí ò bá sì mú gbó tí ò mú pàyà tí ò mú Colorado ò lè ṣe. Allahu Akbar. so ibi tó ti ń wá dẹ̀dẹ̀ díẹ̀ ni ọ wá dá society wọ́n bẹ̀rẹ̀ sí distribute káàkiri gbogbo àwọn ọ̀dọ́ through school through gangs through peer group through joint wọ́n wá ń pín káàkiri pínpín káàkiri náà ń pín wọ́n wá ń tà ohun tẹ́lẹ̀ à ń kà kalẹ̀ tí à ń sọ fún wa yìí kì í ṣe owó kéékèèké ni wọ́n ń tà o wọ́n ń ṣe bí ìgbà tí èèyàn fẹ́ lọ ra tọ́mtọ́mù àbí náà fẹ́ lọ ra súwìtì one hundred naira o tó bá gbé ìtàn tà kọ̀ọ̀kan ẹ mọ̀ pé kì í ṣe owó kékeré ẹ mọ̀ á wọ́ndà pé sẹ́ni tí ò lówó lọ́wọ́ lè lọ bẹ̀ wọ́n dẹ̀ ń wá owó lọ́nà kọ̀ọ̀nà láti ríra. àwọn kan ń lówó látara bẹ́ẹ̀ ayé àwọn kan ń bàjẹ́ generation àwọn kan ń bàjẹ́ láti bẹ́ẹ̀. tọ́rọ̀ bá wá rí báyìí tó di tó káàkiri gbogbo ayé ihun tí àkọ́kọ́ lọ́ọ́ dún òun níjọba tó ráwọn la bìlífù pé òun ni bàbá gbogbo òlu ìpàdé kí ni ìrí báyìí kí ni ìjọba ń wò lórí a rí wípé ìjọba ní commission tí wọ́n yàn tí ó ń fight against drug abuse at ndla hmm. so tí wọ́n ń fight against drug abuse ibi tí wọ́n ń lọ ni ibi tí wọ́n ti ń tà ibẹ̀ náà máa ń lọ pé ṣé wọ́n ń ta drug bí ẹ lọ mú wọn ibi tí wọ́n lọ nìyẹn. àbọ̀dọ̀ àbí joint àwọn ọmọ tí ń mú. àbọ̀tọ́ mú wọn ò kún wọn wọn lọ rehabilitate wọn àbí tán bá dáná wọn padà rí i pé wọ́n ti ń kínní. Hmm. ọ̀kan nínú ìgbésẹ̀ mẹ́ta tó yẹ kí ìjọba gbé ló gbé yẹn méjì tí wọ́n gbé. Allahu Akbar pípé solution yẹ mẹ́ta ni ìgbésẹ̀ tó yẹ wọ́n gbé tìjọba mẹ́ta ni. ṣẹ́ẹ́dì ẹni ètò dálẹ̀ yẹn ọ̀nà ni ẹ lọ́ hmm. máa àwọn tí wọ́n bá ń tà. àtàwọn tí ń mú. àtàwọn tó ń mú. Hmm. ìkejì ẹ fi mú fínlẹ̀ níbo náà ti ń produce ẹ̀ company wo ló ń produce kínní yìí ká wá ṣe national policy national law gbogbo ń ta kàkálẹ̀ yìí àti dictate company tí wọ́n ti ń ṣe bóyá lu wa bóyá lu òkèrè ni kò gbọ́dọ̀ wọ̀lú wa tó bá ilé wọ̀lú wa wá láti ìlú yẹn á gbé yín lọ world court. Hmm. Hmm. o lè wọ Saudi náà. bẹ́ẹ̀ni tó rántí fòfin bẹ́ẹ̀ wọ́n ti fòfin tó jù bẹ́ẹ̀ lọ sí ẹ̀ ń bá tó bá gbé wọlé kó jẹ́ ọmọ ìlú wa ló gbé wọlé tá a bá bá a lọ́wọ́ ẹ̀ wọ́n ó pa ni. Saudi ò láàánú fún yẹn. wọ́n sì ń ṣe bẹ́ẹ̀. so ó jẹ́ kí àwọn mọ́. ọ bẹ̀rù pé àwọn gbọ́dọ̀ gbé wọlé ọba bẹ̀rù ọlọ́run yóò bẹ̀rù òfin. ẹ yóò bẹ̀rù ẹ bá wa bí ìjọba léèrè àwọn tó ń gbé Allah. At the end of the day bóyá sẹ́ńtẹ̀sì ọdún mẹ́wàá ọdún mẹ́jọ padà fún wọn lẹ̀ náà ni wọ́n tún join society padà. Alọ́lọ́run hmm. ti yọ ọ́ mbẹ̀ yóò tún wá di warlord. Yes, yóò tún wá jingiri sí. Ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta bẹ̀. Àwọn tí ẹ bá mú tó mú kínní yìí orientation there must be a national orientation center tí ó máa ẹ súyùtù ní fúṣọ society tí ó bá ti súyùtù yà ní fúṣọ ẹ gbọ́dọ̀ orientate youth ẹ gbọ́dọ̀ occupy wọn wàhálà ìlàsìn tábà wòye àdá one of the causes of this thing ni pé kò síṣẹ́ wọ́n wà idle wọn ò ní tí wọ́n lè fọwọ́ wọn ṣe à engage wọn nu activities tó lè mú lọ síwájú bá wọn so wọ́n ráyè hmm. wọ́n adẹ́yìn táìsì wọn lójoojúmọ́ wọ́n ń fojú rí àwọn tí wọ́n kó bílíọ̀n jẹ tí wọ́n lọ scot free tí wọ́n ra mọ́tò ńláńláńlá àwọn dẹ̀ ní yúùtù tó lè wo tẹlifíṣàn tó lè wo fídíò wo social media dáadáa tí wọ́n rí gbogbo nǹkan wọ̀nyí. àwọn náà wá wò pé kò sí chance tó lè má wọn make owó yìí ọ̀nà wo làwọn lè gbé gbà tí ó fi jẹ́ káwọn make owó yìí ah! àfi káwọn jalè táwọn bá fẹ́ jalè kò sí ní táwọn lè ṣe àfi káwọn mọ egbògi olóró àfi káwọn kidnap táwọn bá fẹ́ kidnap ojúbọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ èkúrọ́ àfi káwọn mọ egbògi olóró tá a bá engage wọn bí Japan ṣe ṣe bí China ṣe ṣe tí wọ́n ní technology tó yẹ kó ń kọ́ àwọn ọmọ wọn sí díẹ̀ ẹ máa tún ẹ́ńjìn mọ́tò ẹ máa ṣe kọ̀ǹpútà tí wọn ò ráyè tá a fún wọn ní financial support ẹ rí i pé a máa withdraw àwọn kan kún society táwọn tó wà society wọn mọ̀ pé àwa táwọn society gan àgbàdo tá a bá lọ jẹ́ àwọn ilé àwa náà ní fúnṣọ gidi hmm. kò sí provision fún yẹn mọ́ i ti neglect youth wa inú ẹ̀ ní sport wa ẹ tó bá ní talent sport ó yẹ ká engage ẹ pé tó o bá ti ṣe tó o bá ti là wàá déyàn bẹ́ẹ̀ kò ní gbogbo egelóró tó anybody tó bá mu dúrọ́ọ̀gì nínú spọ́ọ̀tì wọ́n bá nẹ̀ ni wọ́n dẹ̀ rí yẹn ṣe so ká ṣètò náà bẹ́ẹ̀ ká chẹ́kì skul àwọn tí ẹ bá ti mú tìrú ẹ̀ ká mọ́ wọn lọ́wọ́ lẹ́yìn ìgbà tí ẹ provide wọn ní nǹkan tí ò ní jẹ́ kán lè ṣe tẹ́ ẹ̀ empower wọn tẹ́ ẹ jẹ́ kí kẹ́ fún wọn ní standard education ẹ bá wá dáná nígbà yẹn náà tí ẹ bá wá jẹ́ níyà rẹ̀ yóò mọ̀ pé òun kọjá yìí òun àwọn tó bá ti wá jingiri sínú yẹn báwo la ṣe ń rehabilitate wọn tá a bá máa pọ̀ títì ẹ lọ ṣòdì ẹ lọ jọ́ǹtì káàkiri kí ló dé tí ìjọba yìí pìkì wọn torí pé wọ́n bìlífì pé wọ̀nyí òun ni wọ́n máa lò ńgbà tí election bá dé hmm, hmm. wọn ò lè rọ́mọ kan tó ń lọ school wọn ò lè rọ́mọ kan tó ti ń ṣiṣẹ́ báǹkì kó wá campaign fún wọn àfàwọn ọmọ táyì wáyé tẹ́ ẹ ṣe kó wọn ẹ wá kó wọn lọ rí ẹ má pa wọn wọ́n ti kó sínú wàhálà ẹ yọ wọ́n bẹ̀ ni ẹ kún wọn lọ rehabilitation center kí wọ́n fún wọn ní kí wọ́n tún bẹ̀rẹ̀ sí lẹ́tọ̀ wọn kán rehabilitate wọn kí wọ́n sọ fún pé tẹ́yìn ṣe yóò dáa kí wọ́n fi fúnṣọ àwọn tó bá ṣe báyìí tó bá ṣe báyìí wàá déyàn wàá déyàn ó lè lówó wọn náà lè di chairman local government ó lè di governor kó wá rí i pé ó pù kù fún àwọn tó lọ́pọ̀lọpọ̀ míì lùsù òpù ló jẹ́ kán join wọn. kò sí security lé ìyá àti bàbá wọn tó ṣì ẹlòmíì ìyá àti bàbá rẹ̀ ọkọ àti ìyàwó jà ni ọmọ fi wá jáde ló join ni àwọn ọmọ bú ẹlòmíì bàbá tí yóò ráyè tiẹ̀ ni ẹlòmíì wọn ọ̀rọ̀ owó tọ́ ni ó wá lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ọ̀lọ́dẹ́ wọn fún lówó oúnjẹ ẹ̀dẹ̀ jẹun fún lówó díẹ̀ ló bá introduce ẹ̀ sí drug ló náà bá di ló wà addicted to it. nísìnyí ṣe mọ̀ pé ìjọba la point accusing finger sí pé iṣẹ́ tó yẹ kán ṣe wọ́n ṣe ètò kù ní ọlọ́run spiritually àlèyé wọn kúrò mẹ́ ìnáma yusaidullah ulaika alladhina yusaiduna anfusahum heaven helps those who help themselves ọlọ́run ò sì ní sọ̀kalẹ̀ ràn yàn lọ́wọ́ yóò wé ogbé pábà yìí kó tó gbé ẹ̀ spiritually ń sìn àwa náà gbọ́dọ̀ máa fàdúrà jagun tó tó o bá lọ tọ́mọ rẹ dáadáa ọmọ yẹn ń jáde lọ society o hmm. ìdílé tí wọn tọ́ wọn dáadáa yóò pàdé ẹ̀ lọ́nà o ó eh, lè baṣẹ́ tí wọ́n ṣe jẹ́ oníkóná mọ́ ti wá ó lè baṣẹ́ tí ẹ jẹ́ wọ́n lè jọ pàdé school ó lè jẹ́ nǹkan kan ló máa frustrate ẹ̀ ó lè jẹ́ lecturer ló frustrate ẹ̀ school ǹjọ́ kan ló bá lọ bọ́ọ̀rẹ́ pé mo jẹ́ ti sú mi jàre àkí ń bá bá bá ni àmọ́ sọ fún wọn náà wà lójú ẹ̀ ti rọ̀jù ni mo ní kó tẹ̀sì kínní wò tó wá tẹ̀sì ẹ̀ sí iléeṣẹ́ wa kan ò lè dúnkokò mẹ́. a ní ìkànnú àwọn ọmọ jàmọ́ wa kan <laughs> kí wọ́n dàkọ ẹ̀ lórí afẹ́fẹ́ wọ́n gbà tí wọ́n kà pé òun náà mu omugbó wọ́n bá ní ah kí ló dé wọ́n wá bàbá ẹ̀ wá pè bàbá ẹ̀ wá sunkún pé ah kí ló mú ẹ mu gbogbo kí ni nǹkan tó bí ẹ dé tó gbé ẹ dé bẹ́ẹ̀ ó sọ orí lẹ́nu mi rí ni hmm ó ní bẹ́ẹ̀ ni ó láwọn ọ̀rẹ́ òun kan náà pé oníṣẹ́ kan wà ní skul tó ń kàkàkà kò yé òun àwọn ọ̀rẹ́ òun wá ní pé àà ah, ah, kí ni òye ẹ̀ ń bẹ̀ ó bá ti sákìnní ìsara làákàyè ló jì láàrin fi ń jí làákàyè ni la ilaha illallah ó ní bó ṣe dẹni tí mú gbónú abẹ́rẹ́ ẹ̀wò peer ah tó ọlọ́run kọ́ sànù wa ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run bá dúpẹ́ fún yín bàbá sẹ́ni bí tẹ̀ jẹ́ parí ọ̀rọ̀ sí tẹ́ ni pé gbogbo ẹ̀ ká hand over everything lé ọlọ́run lọ́wọ́ hmm òun náà ni wípé gbogbo ẹ̀yin òbí ẹja fẹ̀sìn kọ́ àwọn ọmọ wa láti ilẹ̀ bá ti lẹ́sìn wàhálà àwọ̀ ọmọ wọn bá tó bá ti lẹ́sìn òun lọ mọ́sálásí ọmọ ọmọ rẹ dání òun là sàlátù ọmọ rẹ ọ̀tẹ́lé ẹ òun lọ tàájùdù ọmọ ọmọ dání onígbé torí pé ẹ wọn ti dàgbà wọn ti tó a dàgbà bíi ti báwo gbogbo bí tẹ́ ń lọ tẹ́ ti ń lọ lè rojú rí ọlọ́run yẹn ẹ máa má ọmọ yín náà dání lọ bẹ́ẹ̀ ẹ má fi wọ́n lẹ̀ o torí bẹ́ẹ̀ bá fi wọ́n lẹ̀ èso ọgbàjọba ayé wọn. àdúrà kan wà tó yẹ kó téèyàn bá ń ṣe. Allahu ẹ bá fẹ́ tẹsẹ̀ bọbẹ tó bẹ bá ti rẹ sí ṣe inna kaida shaytana kana da'ifa. àwọn àfáàní sọ bẹ́ẹ̀ pé èèyàn bá ń ṣe gbogbo wa bú tó bá ń pátápátá yóò máa kúrò lára ẹ bàbá ẹ wá ẹ wá ṣàlàyé ẹ dáadáa fún wa báyìí torí ọ̀tọ̀ àwọn èèyàn tó wà mí wò mí lé mo fẹ́ kẹ́ ẹ parọ́ sọ pé ẹ fún wa ládùúgbò àkàtà lè máa ṣe lérò ọ̀rọ̀ wọn ẹ dákun kí lẹ ní ká máa sọfà. inna kéda ṣètọ́nà kánà dọ̀yìn ìfà àyà kúránì ni. Allahu Akbar tó ọ̀rọ̀ lẹ́gbọ́n ohun gbogbo ẹ̀ olólùfẹ́ wa wọ́n ní ká máa inna kéda ṣètọ́nì kánà dọ̀yìn ìfà. wọ́n ní ẹ máa ṣe sómi bíi mélòó ni máa ṣe. forty one. forty one ẹ ṣe forty one sínú omi ẹ gbé fáwọn ọmọ yín tẹ báyìí pọ ọmọ yín fẹ́ lé wọ́n fẹ́ di pé fẹ́ ṣe kí ọmọ tó bá fẹ́ lé ẹ ṣe fó sómi ẹ gbé fún kó mú wọ́n lọ́kàn rẹ̀ ọmọ àárọ̀ tó ọlọ́run àwọn ọlọ́run ní fún ọmọ wa bàbá nú jẹ́ o ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ọmọ wa ò ní yá wèrè o àwa náà ò ní yá wèrè bàbá kó tó di pé ẹ máa lọ lénìí àwọn èèyàn ń pè mí níjẹ̀jọ́ wípé àwọn fẹ́ pè yín àwọn gẹ́ẹ̀tì nọ́mbà yín ẹ dákun ẹ bá sọ nọ́mbà yín tán lè pè yín sí ẹlòmíì lè mẹ́rin ní kẹ̀kẹ́ ẹ bá three three wọ́n sì lè whatsapp yín whatsapp yín pẹ̀lú nọ́mbà yẹn náà tó ọlọ́musa gba àgbàdo àyín o ọlọ́mba àdúró tì í. àwọn náà àfàwà sheikh imam abdulkadir agiri tí wọ́n jẹ́ deputy national missioner fún ìjọ tí a ń pè ní ismof islamic muslim foundation tó wà nílùú musin ọlọ́musa bá wa gbàdo àyín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run bàbá àwa ń society yìí náà káwọn náà wá dá sí tó wa o tó ló mọ̀ pé ogorun kan báyìí làwọn náà máa ń ṣe káwọn náà máa dá sí tó wa máa mú àwọn mísọ́nà wa wá lẹ́yọ̀kọ̀ọ̀kan méjèèjì owó pọ́kú báyìí náà ni ó máa wọn kọ́lọ̀ musa sí rọrùn fún wa o ó lá nàbí lọ́dọ̀ ọlọ́wọ́ tó fáfáà náà tẹ̀ bá wa fẹ́ gbókòó lọ́wọ́ ọjà fún mi náà lórí ètò yìí ẹ pè mí sọ̀rọ̀ mi zero eight zero two three zero five five zero eight six pẹ̀lú ògùn ọlọ́run insha Allah ajáwa kìfáyà tó ṣe kó o ní aláṣẹ àtòdìdarí gold it eh, event solution àwọn náà ti bá mi sọ̀rọ̀ pé pẹ̀lú ògùn ọlọ́run àwọn náà máa dá ṣètò yìí ọlọ́run ọba mi ràn yín lọ́wọ́ promise mi eh, à ń retí yín ọlọ́run ọba ń gbẹ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan zero eight zero two three zero five five zero eight six náà nọ́mbà mi fún àǹfààní yẹn tẹ́ ẹ bá fẹ́ pè mí alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà lèmi ń jẹ́ jọ́ méjọ láti máa pàdé lórí ètò yìí ètò wa alẹ́ hekima maṣalaam wa ilà lọ́kọ̀ọ́